يومئذ الحق يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah suma salatu wa salamu ala rasulillah a kí ẹ̀yin ará ilé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódún ìdí òbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run bá àlékè ọlá àlékún dáadáa wọn bá ní ṣe fún ilé ẹ̀kọ́ náà bákan náà gbogbo àwọn òbí tí wọ́n kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ àtàwọn mùsùlùmí tí wọ́n tún ń fọ́lọ́ ètò yìí ọlọ́run bá ní san àwọn náà ní ẹ̀san olóore tí wọ́n ní kétó ìkọ́mọ̀dùó so àjọ jèrè láyé àtijọ́ ògbéǹde alkiyama ọ̀làláhùlà wàláàkú wátà ìlàbí láìlà líla ọ̀bìn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ tó wá pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa usama busoiri tí yọ kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حتى إذا بلغ أشده وبلغ أربعين سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين Ọlọ́run bá ní fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tó pọ̀ kó jẹ́ kí gbogbo àwa tá a jóòbí ká jèrè àwọn ọmọ wa ẹ jẹ́ ká gbọ́ kíkà látinú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa halima daoud bismillah. qala rasulullahi sallallahu alayhi wa sallam la yadkhulul jannata namam rawahul bukhari wa muslim translation the prophet of allah peace be upon him said the one who goes about calumnies will never enter paradise transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. 1. We should avoid calumny. 2. We should move away from gossip and slander. Ọlọ́run bá ní fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀. Tó bá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká tó bọ́ sínú agbọ́nrin míì nínú ètò wa yìí. Agbọ́nrin yìí náà á kẹ́gbìyànjú àti summarize ẹ̀ ni torí pé táwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n kọ lórí ẹ̀ ó ti lọ pọ̀ jù. Ṣùgbọ́n àràmú àwọn kókó kókó àtàwọn tá a fẹ́ kí àwa Mùsùlùmí kárìbìmù ń bẹ̀ òun náà ni agbọ́nrin tá a pè ní min ahkami sha'r filfikihil islami a fẹ́ wo díẹ̀ a lè wò tán nínú àwọn àdájọ́ ìsìláàmù lórí ṣe pẹ̀lú irun tí ń bẹ wa irun èèyàn mọ̀ rò pé ọ̀rọ̀ ọrùn tó làwọn àfáàfẹ́ máa sọ báyìí torí pé ṣe gbogbo nǹkan lọ́lọ́run lòun ti ṣàlàyé ní islam náà dẹ̀ ti ṣàlàyé fún wa ìyẹn ló jẹ́ ká fẹ́ wò ó abala yìí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ fíkìú ọ̀rọ̀ àgbọ́yé ẹ̀sìn ó sì ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìta ní azina ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀ṣọ́ sísoge watejmil àtàwọn tó bá tún rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa mú ní kọ̀ọ̀kan àáfàá ní àwọn irun tí ń bẹ lára wa ó póríṣiríṣi ìdájọ́ wọn náà dẹ̀ yàtọ̀ nínú ṣẹ̀ríà irun eléyìí tí máa ń bẹ lórí wa kí ń bẹ ní orí irun orí gangan ṣáàrù làwọn àfáà máa ń sábà pe eléyìí irun orí nìyẹn àwọn irun tó nídàjọ́ tá a sọ̀rọ̀ débẹ̀ yálà àbójóbìn torí pé nígbà míì ìdájọ́ tóbin tó máa ń yàtọ̀ díẹ̀ sí tọkùnrin ìgbà míì yọ jẹ́ jẹ́ ìdájọ́ kan náà nínú àwọn tí ń bẹ lára wa èyí tọ́lọ́ máa ń obìnrin sábà nírùngbọ̀n kódà tóbìnrin bá nírùngbọ̀n gan nù ṣẹ̀ríà àásọ̀dájọ́ ẹ̀ náà irun kan ni tí máa ń jáde lára àléhíyà làwọn àáfàá máa ń pelé yùn fún ipò òun ní àṣà bákan náà nínú àwọn irun tọ́lọ́run tó fi sí wa lára òun ni irun mú irun mú àṣárì iná máa ń pe eléyùn òun náà nídàjọ́ tiẹ̀ lọ́tọ̀ nínú àwọn irun tí ń bẹ lára òun ni irun tí máa ń bẹ lábíyá wa àlè ibùtù irun abíyá òun náà nídàjọ́ tiẹ̀ nínú ṣẹ̀ríà bákan náà ara àwọn irun yìí òun ni irun tí ọlọ́run fi sí abẹ́ wa àlàáná òun làwọn àáfàá máa ń pè ṣé ẹ wá ara àwọn irun tó bá kù lára irun wà níbi ẹsẹ̀ irun wà ní ikùn irun wà ní dodo irun náà ni ṣáàrù náà ni bó ti ẹ̀jà sípò àwọn àlàyé míì tún wà lórí ẹ̀ téèyàn lè mọ̀ jẹ́ ń tá focus nínú ìdánilẹ́kọ̀ọ́ orí rédíò yìí ọ̀dà ẹ̀yìn ẹrúṣẹ́ ọlọ́run ẹ jẹ́ ká máa mú àwọn àdájọ́ ìwá ní kọ̀ọ̀kan ìyẹn ọlọ́pàá tọ́já sí wípé tí mùsùlùmí ọ̀bà gbọ́ yé yóò tó máa rò pé ṣé látara arun nìkan ìsìláàmù tó sọ̀rọ̀ lórí ẹ̀ ìsìláàmù sọ̀rọ̀ lórí ẹ̀ o àáfàá ní gbogbo àwọn tí ọjọ́ mọ́ ìdájọ́ yìí ó póríṣiríṣi kí ni àwọn ìdájọ́ tó wà lórí irun gangan àáfàá ní alákọ̀ọ́kọ́ ó ń bẹ nínú àwọn ìdájọ́ tọ́já sí wípé kí ni o ṣẹ̀ríà ó sọ fún wa pé bí ìzà láti hì á ó tàkù sí ìrì hì ọ ń bẹ nínú àwọn ọrùn ìtísẹ̀rí àwọn nìkan mú kú òǹbẹ àbí ká gé kúrú ọ ń bẹ nínú àwọn ọrùn ìtọ́jẹ́ pé nínú ká fa nínú ká kọ́ọ̀tì ẹ̀ kúrú tí kan ò ní ga jù kan lọ tàbí bẹ́ẹ̀ kọ́ o ká dán kodoro ọ ń bẹ nínú àwọn ọrùn ìbẹ́ẹ̀. bákan náà àáfàá ló tún ń bẹ nínú àwọn ọrùn ìtọ́já sí wípé kọ̀díjà al-amuru bí ìbùkọ́ ìhì wàhúrúmọ́tì ìzàlátìhì ọ̀bẹ́nu àwọn arìn ìtọ́já sí pé èèwọ̀ ni àgbọ̀dọ̀ fa á fi ilẹ̀ ń bẹ̀ ni jàmọ́ ń gbà bá ń bá a bọ̀ ẹ̀yin ẹ̀ mọ̀ tẹ̀lé wa ká lọ nínú àwọn ọ̀run tá à ń sọ yìí bí irungbọ̀n ṣẹ̀rí àníkàmọ̀ wa medical proofs ó tún pọ̀ lórí ẹ̀ pé kéèyàn gan ó tún láǹfààní irun ojú ìyìn débi èyí òun náà ara àwọn ọ̀run tí ń bẹ lára ni irun tọmọ wà alhaji irun pẹ́ǹpẹ́jú ìyẹn náà àgbọ̀dọ̀ fa gbogbo àwọn irun pẹ́ǹpẹ́jú táwọn èèyàn ti wá sọ doge lónìí táwọn obìnrin ọ̀ eléyìí èsè lànà islam o ṣẹ̀rí àlẹ́ gbọ́dọ̀ fa afa ló wá ń nínú àwọn yìí usari asòfin àtànàbí rẹ̀ wọ́n dákẹ́ lórí ẹ̀ ṣáàrù raf irun orí gangan gbogbo àwa tá a jọkùnrin ẹ jẹ́ kí n pín sí méjì irun orí lábala ọkùnrin irun orí lábala obìnrin alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ àwa tí a jẹ́ ọkùnrin àwọn àdájọ́ tọ́rọ̀ márùn orí wa ní péréte àkọ́kọ́ ń bẹ̀ ṣẹ̀rí àfẹ́ fún gbogbo ẹni tó bá jẹ́ ọkùnrin ìkírọ́mù ṣáàrù ìwọ̀nba arun tọ́lọ̀ ń bá fún wa ká máa panlé kọjá pé irun orí wa yóò dùn wò níwọ̀n bá tọ́lọ̀ ń bá ní kó ṣe kíni o kọ́ wà ń bẹ̀ ṣẹ̀rí àfaramọ́ eléyìí ìyẹn jálá kọ̀kọ́. bákan náà àáfàá ní ká tó lọ ọmọ irun orí wa ìjàwáàzù ìtọ̀ láti ì wàhálkìhì áùtẹ̀kùsìrìhì bákan náà ló tó tọ́ a lè fi irun orí wa lẹ̀ tí ó máa pọ̀ pẹ̀lú ká máa ṣe ìkọ́mù ẹ̀ ká máa ṣe àá máa kóńbù irun orí máa yà tí ó máa dán tàbí bẹ́ẹ̀ kọ́ ṣẹ̀rí àyọ̀ǹda a lè fa irun orí wa tá a fa tá a sì láskìn ó lè jẹ́ clipper náà láàlò ó lè jẹ́ razor láàlò kí irun orí wa ó máa dán dáadáa a ó tẹ̀kọ̀ sí irú tàbí tá bá rí pé ti ga débì kan ká ara kọ́ọ̀tì ẹ̀ low cut kíkan ò gbọ́dọ̀ ga ju ìkan lọ torí wípé àwọn ẹ̀rí pọ̀ lórí eléyìí náà pé a lè ṣe irun orí wa bẹ́ẹ̀ jàmọ́ ẹ jẹ́ ká lọ di àárín yìí mú tá a máa tún orí ṣe tàbí ká fa tàbí ká gé kó kúrú nínú àwọn ẹ̀rí eléyìí tí àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n máa ń lò wọ́n ní yàrá aisha rọ̀bí allah àní atọ́jẹ́ yàrá nàbí asálà ó ní kánà yorùjíbù tayamun fi tànà ulihi wàtàrọ̀ júlì wà fi ṣáni kulli ó ní pàdàbí asálà ọmọ nífẹ̀ẹ́ kọ́ máa ṣe nǹkan lọ́tún lọ́tún tó fẹ́ wọ bàtà yóò bẹ̀rẹ̀ látọ̀tún tó fẹ́ ya irun orí rẹ̀ yóò bẹ̀rẹ̀ láti apá ọ̀tún tó túmọ̀ sí pé ń tó ní irun lórí tó bá ń ya irun yẹn kò sí tó burú ń bẹ̀ nínú ṣẹ̀ríà bákan náà lábala pé irun orí yìí èèyàn gbọ́dọ̀ gẹ apá kan kó wá dápá kan sí ìyẹn ló wà nínú hadithi tí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ń ṣàlàyé fún wa ó ní ná ànábì yìí sallallahu alayhi wa sallam anil qaza'i ànábì ṣe léèwọ̀ ọ̀hán náà pé a gbọ́dọ̀ gẹrun apá kan ká wá dá apá kan sí ẹ̀yin tẹ́ ẹ jòbí ẹ mójútó àwọn ọmọ yín ọkùnrin ṣèbẹ́yìn lè ń fún ọ lówó kan lọ́ọ́ máa gẹ kọ́ọ̀tì kan máa gẹ ka ma máa gẹ dọ́gíláàsì kan máa gẹ táìsì àtàwọn ọrùn tẹ́ máa ní wọ́n gẹ̀ ọmọ mùsùlùmí èyí máa gẹrun apá kan dápá kan sí wá wò yẹ gan ní look smart kò ní look neat ẹ mọ̀ pé irun orí tá a bá tún ṣe a máa jẹ́ àwò bí ọmọlúàbí kò ní jẹ́ àmọ́ wò hànrànhànràn kò ní jẹ́ kẹ́kọ̀ọ́ amárògà ńgbà wọ́n bá ń ṣe àwọn ọmọ búkó àáfàá lélẹ̀ yìí mùsùlùmí ò máa gẹ irun apá kan kọ́ máa wá dá apá kan sí ara ń tá a gbọ́dọ̀ gbọ́yé ní abala àdájọ́ ọrùn orí òun lélẹ̀ àáfàá ló tún kù nǹkan míì tọ́ra àsọ kéékèèké ní ibi tá à ń lọ́pọ̀ o àǹfààní lábala irun orí wa yìí náà tún rè ṣẹ̀ríà ọ̀fẹ́ bọ́yẹ́ ni tọ́lọ́ ń bá ní kó rò pé òun ti ń wewú ewu ti ń jáde níbi irun orí yìí wọn ò ká máa lo black ká lo dye black ká wá fi dye irun orí wa Islam ò fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n a lè lo kọ́lọ̀ tó bá jẹ́ bíi pupa fẹ́sífẹ́sí bóyá bíi yẹ́lò bóyá bíi pọ́pù bóyá bíi rẹ́ẹ̀dì àbáwọn tó bá súnmọ́ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wà á lọ mú irun orí wa káwá kó dáì kọjá pé irun orí yìí yóò mọ̀ wá dúdú torí pa àti léwu ṣẹ̀ríà ò bó ṣe wà nínú ìlànà anábì sallallahu alaihi wasallam òun nìyẹn tásìkò sí láti máa ka gbogbo àwọn hadith ní ká mi ẹni tó bá jẹ́ ẹni tó ń ṣe ájì lọ́wọ́ láti jẹ́ pé ńgbà tí wọ́n bá ti parí àwọn iṣẹ́ tó jẹ́ àwọn kókókókó yẹn kó tó di pé irú ẹni yẹn rèé bóyá yóò lọ ṣe àwọn tàwáfùtà tó máa ń ṣe lẹ́yìn ìgbà tán bá ti parí àwọn iṣẹ́ ájì tó jẹ́ kókó yìí irú ẹni ṣẹ̀rí àyọ̀ǹda fáwọn tó bá jẹ́ alálàájì wọ́n lè fa orí wọn kodoro tàbí káwọn náà jẹ́ mọ̀kọ̀ sèrèèn tàbí kán gé irun orí wọn yìí kán gé kúrú àáfàá níyẹn náà tó tọ́ fẹ́ntọ́ bá jẹ́ alálàájì ká dádúró bá lábala tọ́jọ mọ́ irun orí ẹ jẹ́ ká bọ́ sí ibi kíni o àlẹ́ṣíyà ẹ jẹ́ ká bọ́ sí ibi irun gbọ̀n hmm? ṣùgbọ́n ká tó bọ́ sí ibi irun gbọ̀n àwọn obìnrin láwọn àdájọ́ míì nínú àwọn àdájọ́ irun tóbìnrin alákọ̀ọ́kọ́ ni wípé èèwọ̀ haramu ni fóbìn kóbìnrin ọfarí tiẹ̀ ẹ̀yin fẹ́ ẹ jẹ́ òbí ẹ jẹ́ ká lọ gbọ́ eléyìí ṣẹ̀ríà o ṣe léèwọ̀ fòbìnrin náà nàbí yìí sallallahu alaihi wasallam alimarata antahali kọ̀ra àṣàhà ànàbí ṣe obìnrin mùsùlùmí o kò faa irun orí e ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ fáwọn tó jẹ́ obìnrin ẹlẹ́kejì irun orí obìnrin kò gbọ́dọ̀ ṣe kí ni o wáṣùlù ṣáà obìnrin ò gbọ́dọ̀ fi irun kúrun obì Bob Marley kan ọba tàṣíwẹ́ǹtì kún àti gbogbo àwọn ọ̀nà táwọn obìnrin tí wọ́n ti náà tó jẹ́ pé wọ́n ti pẹ kánú kán máa fi run kúrun ìwọ tó ọjọ́ bíi mùsùlùmí bẹ̀rù ọlọ́run àyè máa fi run kúrun ní ìsìláàmù àwọn ìyá wa ayé ìjọ ńlẹ̀ yorùbá tí wọ́n máa ń di sùkú kọ̀lẹ́sẹ̀ kọjú sọ́kọ tí wọn ò wá fá ìjù ọ lọ sẹ́mi wọn ò wá gùn jẹ̀mọ́ gbogbo àwọn irun irun ajá irun ẹlẹ́dẹ̀ nǹkan nǹkan tá à ń fi kúrun yìí ẹ̀gbin náà ni o sì lóo tó ń kírun ẹjẹ́ abẹ́rù ọlọ́run obìnrin mùsùlùmí ò gbọ́dọ̀ máa fi ìrùnkúrùn èèwọ̀ ni anábì wa muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ kó yà pé làánà lọ́wùlì wá sílà wàlìmọ̀súlà níbòmí wàlìmọ̀sítáwùsílà ẹni tó ń fi rúnkúrun ọlọ́run bínú sí i ọlọ́run ṣẹ́bilé e, ọlọ́run rọ̀jò bínú ẹ̀ lé lórí àtẹni tọ́jẹ́ yá dírẹ́sà tọ́jẹ́ pé iṣẹ́ tóun náà ń ṣe ni kọ́ máa báwọn èèyàn fi ìrùnkúrun ẹ ká sọ ṣe kódà ìwọ ọjẹ́ mùsùlùmí tó bá lọ kọ́ṣẹ́ yá dírẹ́sìn èèyàn lè kọ́ṣẹ́ yá dírẹ́sìn ṣùgbọ́n wọ́n má bá wọn jórun ńná má sì bá wọn fi irun kọrun ìwọ̀n bá táà lè sọ lónìí rè ẹjẹ́ àpàdé ní two min ahkami sha'ar filifiki il islami nínú àwọn ìdájọ́ irun nínú fíkì islam a máa tẹ̀síwájú ilé ẹ̀kọ́ mọ̀fúnlẹ́nà high school náà so onígbọ̀wé ètò yìí ẹ lè fẹ́ pé wá zero eight zero five two six one five three zero eight títí ọ̀rọ̀ tá a máa pàdé ìyẹn mẹ́rin islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.